بالله من الشيطان إن مرجعهم لإلى الجحيم إنهم ألقوا آباءهم ضالين فهم على آثارهم ولقد ضل قبلهم أكثر الأولين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المؤمن المهتدي ومن يضلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشرها لي صدري ويسر لي أمري وعلى العقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede kinana tí ó jẹ́ nẹ̀kọ́ yòòrò wọn mú a kó dàbí á dé pé ọ dé kìlẹ̀ ibẹ̀ èyí pé kàdé wọ̀nyí e oṣù kìdáyé tìbẹ̀tì màmì ìdímáyé èyí ni ramadan lólu ejò dìdú aláwọ àgbà lákìlẹ̀ adágọ́ ọkọ̀ ní Sallallahu sàlọ́láhù aleyhi wasalam kì í jẹra pẹ́wò maka pẹ́wò medina ọdún dìbò ká yókùmẹ́lẹ́lẹ̀ yọ̀pọ̀ méjì yọ mẹ́ta kó ọjà sùgbẹ́dẹ́ tabalẹ̀ ìmọ̀ àdúrà ọdún kìdáyé iho katoa e tafsiri e alqur'ani kimejuma e kachi ododu emi tire abeje bi oje na fẹ́ lókè mọ́kọ́lọ́ àgbà gbẹdọ̀ ọjọ́ kọjọ́ mo wà lùwà yánà ọdẹ́ kìdẹ́ yìí àbẹ́yìí kà ọ́pá máa ti ọdẹ́ kìlọ̀ dúdú àmọ́ àwọn ọ̀dọ́mọ bu àti ọ̀dọ́ ibẹ̀ na fẹ́ lókè mọ́kọ́lọ́ ṣùgbọ́n àbí kuma àdàṣà náà ọ̀gá ọjọ́ kí àmọ́ làbíà kí ó má jí máa púpà náà làbíà àdìgbàgbà tí kì pé wà lájọ ọjọ́ kí jẹ́ ká sọ tó ọ̀pá ìjì máa ní. bá wọ́n ti ní gbẹ́dọ́jọ́ kóló ìjì ẹ̀dá fún ìjì. sọ àwọn ilẹ̀ adé ramadan ọ̀dẹ kìlẹ̀ adé gbégbélé kẹ́kì ramadan ní abẹ́yí ọ̀dọ̀ máa tẹ̀ bọ́ gbálí torí kọ́lọ́ ládàá lélẹ̀ kìlẹ̀ ramadan kùnà lílẹ̀ amukɔlɔ le ohun tse wewe ama ɔkpaka kele wɔn tse ta edze dudu ohun tse aludzi ramadan onugonu aludzi onugonu ɔya fɔlɔ ni fama sɛyi dami mu sahara. فمن شهد منكم الشهر فليصم. أنا أقول كجو اللي جيو mi ramadan do laabia ramadan kutiba aleikum siyam. kutiba aleikum siyam kama kutiba alallazina min qablikum la'allakum tattaqun. ọjọ́ fúnlẹ̀ ni kutiba aleikum siyam ọjọ́ máa ń lọ. yàáyọ̀ alallazina amanu kutiba aleikum siyam. àmín mẹ̀lẹ́gbẹ̀jẹ̀ ọjọ́ jẹ́ mẹ́tò lọ́sàá ọjọ́ máa lójú ìṣòro ọmọdé àti ìṣòjú ìṣòjú mẹ́ kutiba alaykum siyam alif ramadan mamu ke soji ne ya ce je mai tane da ma kutiba alal ladina min qablikum kada kullu qajar ti o ja bi pe madogba mele gudu abele ide ma akojo ti le ide le le ma na la allakum tattaqun o ti le be yume duru kuma ma ti kojo kuma le bo mo do di ojo ewe jo di ìjọpá ká sí àmì ọmọ ẹta ní ramadan kò jáde di oṣù ramadan ẹ̀kejì ti tafsiri rẹ̀ tafsiri jẹ́ wọn pátá ìdí oṣù ramadan anabi sallallahu alayhi wa sallam báyìí sàlàyé ka jibril àwa àyè yóò fi gbà fi shawwal gbogbo wa fi ṣàbà ní ramadan sàlàyé ka jibril adájú kó jalè kéde wa nẹ máa rìn bíu àmì wa àdìrẹ ẹni tafsiri rẹ̀ sàlàyé ka jibril fani bi sallallahu alayhi wa sallam. láti هم bí sunna ya níbi sallallahu alaihi wasallam bá malaika jibril ṣe kí ọ dọ̀bí شهر رمضان الذي شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. هذا شهر رمضان، وش رمضان؟ alẹ́lẹ́ òǹdílẹ̀ sí ìlùkùrán ó máa da alukuran kìdẹ́ ìrọ̀wú alukuran kìdẹ́ oṣù ramadan máa dúró wú òun kì í tí máa kó gbùgbù ònéwné ọ̀fẹ́ mmanagba ònéwné gbogbo kódà tí ọlọ́mìnà ẹ̀mẹ́wá sáré kọ́mọ́gẹ̀ sáré ramadan alẹ́lẹ́ òǹdílẹ̀ sí ìlùkùrán náà ń lò ó dálé nínú. láti ọ̀pọ̀ pàpà wà ònà ìjẹun mẹ́lẹ́fọ́ alukuran kìdẹ́ jùmọ́ rẹ̀ ń وبينات من الهدى ما تبياني وبينات ما تبياني وبينات ما تكفير وبينات ما تبريهم الله أكبر وبينات من الهدى ohun ewu àgbọn lẹ́wọ̀n ẹ̀ mọ́ ọ̀nà pàpà yìí kẹ́tù mọ́jọ́ ẹ̀ kù ìdáwọ́lẹ̀ ṣe ramadan lẹ́ amalara ma gbọ́ kata lukura ni tẹsiri rẹ bami gbé màá wà létí ejò dudu ewa gbogbo kẹ ní tírà lukura ni ọkà tó egba tírà àwọn egbe gbàdúrà ó wù ìjì kì á tsọ gá mọ́la kì á tsọ gá ọwọ́ àtò bẹ́ẹ̀ ńdú ìjẹ wọn àkànyẹ egbe gbọ́ egbe wo ìjẹjẹ tẹ̀ ń kánò tẹgbẹ gbọ́ kata lukura ni kuma náà gbá àti tẹ̀ bàtọ̀ ọ̀gbọ́n ní àtìléwò rẹ láti di àgbàdo ẹ̀kọ́ yẹlẹ̀ fẹ́ yọ fún ọjọ́ àgbẹ̀rẹ̀ kàlùkà nílẹ̀ kò ẹ̀dí ọgbó ẹ̀yọ sí oṣù sílẹ̀ ó máa ń pa yìí máa fẹ́ ṣe mi láti ẹ̀bi ẹ̀ wọn bẹ́ẹ̀ lè ṣì fún mi tẹ́ ẹ̀wọ̀n èkìtẹ́ wọn jẹ́lẹ̀ èkìtẹ́ wọn yàn láti ẹ̀bi kó ṣe mi máa ti ṣàdó abẹ́rẹ́ máa ti tẹ̀wọ́ tẹ̀lé ìbálòkúra nìkìlò dì máa ẹ̀kẹ́jì ẹnẹ tó kìtìkìtì lọ mẹmẹrẹ má tẹlẹ kí kóòtù ojú kàtìlẹ kí lóòjì ẹjọ tuntun kura ni kẹkọọlẹ yìnyínna sàkàyà ọlẹ kó wẹ ẹkẹjì ẹsẹ wọn aligala kẹkọ ìwọn la ti tirẹni wẹ ìjẹun kẹnikẹ ẹdọjẹ kẹmá pàṣì tẹfìrì gbogbo oṣù ramadani yàmúdẹ wo ti anẹlì ètò àtọ náà jẹ náà mẹ ẹwọn kẹta ìtọpáká oṣù ramadan ti dẹ o ti sẹdẹka àmọmọ èkú sẹdẹka àmọyà kọkọ sẹdẹka àmọnà bàtà àmì bí màmá nìkì ti bọlá máa máa kọjọ tìlẹ ń ìhà lójì orúkọ má ohun ṣẹta síbẹ̀ àbá mùsùlùmí tóra èka tàtí ojú wọn dé ìkìlẹ̀ wúbi kákọ́ jẹlẹ̀ fẹ́lẹ̀ mọ́ra yẹ adúlọ́ dé ìkìlẹ̀ yìí ohun ti tóra tù nìta yìí aladaji ayẹ gbogbo ní ogun ẹgbà déédé wọn àdàtí ọdẹ ìkìlẹ̀ wúbi ayẹ gbogbo ní ogun abájọ yìí abájọ yìí gbogbo yọgbẹgba yọọka ẹwọn ọjọ kan lọrọ mọ. ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تتقوا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أرجما للبوت ولله ما في السماوات ọgbọdọ náà ń ṣáká tìjì àmójálè mójálè ṣe dé òun nẹmáì ṣáká ọgbọdọ náà ń ṣẹmà

ama wɛ nɛ ama eyi ɔdze nɛ ɛfɛ lɛ ohun tse ohun nɛ tse nɛ fún nɛ tse kakó ohun nɛ ohun ti tse lɛ ohun tse ɔdzo tse alɛ ndé tse kpa nɛ yi ɔdze fún nɛ lɛ ká na fi yi ma alɛ ká na fi yi ma alɛ ká tu ìyàlá ìlẹ bẹsẹ bẹ ta ọtúbà àná lọ. lọ́wọ́ ká na fi hìmá alihatin ìmájẹ kí jáde méje gbalẹ̀ kí ṣe na mọ ọjọ́ ojoojojò ìdíjọ́ mọ́ bẹ́ẹ̀ gbúlù kàfi tó kù sẹ́kọ̀ ká mọ ọjọ́ ojoojojò ìdíjọ́ yìí gbọ̀nyẹ́ màjálè àkíní àbẹ́kù sẹ́kọ̀ ọlọ́kùnmọ́ ọjọ́ màjọ ojoojojò ìdíjọ́ ẹni tí kẹ́lí àmì bẹ́ẹ̀kì jọ olóògùn sẹ́kọ̀ àmọ́ ajẹ́ ẹ òun ti òun á jẹ lẹ kó dùn wọ ẹgbẹ òun sojoojú yàá jẹ òun yẹ fẹ ìmá ti akínárùn ti tó jẹ ànẹlẹbà ó jẹ àlè méje igi nà mọ ọjọ abẹlẹ kùmà jọ ojoojúmọ ẹ máa fún dáa. ẹfẹsẹlẹ dáa. ọjọ katiti ọjọ katiti lẹfọsẹlẹ dáa ó jẹ àlè panẹ màmá mú jẹ ẹ máa rọ gbúdà wòròrò láyọ tó mú tu ó jẹ àlè ẹ máa gbọ gidim ọjọ́ ta màmá lẹ́yà tí wọ́n òdílé méjì rẹ̀ òní atọ́gbá òní atúbì yóò wá yìí tírẹ̀nì àwọn alálẹ̀ ní òye ọ̀fẹ́ yìí. ìmá ṣe ìgbé ọjà nílẹ̀ ìgbé ọjà lè méje lẹ́fọ́ sẹ̀rẹ̀ tà ọjà lè dẹ́ ìmàmú díẹ̀ mẹ́ àmọ́ àbí ìṣòwò ká títí lọ́mọ ìṣòwò ká títí ẹnẹka ẹyọka rayọ ọka ẹnabẹ ìdàkọlà kẹnẹka ẹnabẹ kẹnẹka o ẹnabẹ ọkọnyọ níbi ìyá lè méje náà ìlànà ìlànà ó nẹka tó gbé ọnà ẹsẹ kéjì ọkọnyọ ẹsẹ kí nàbà làbẹ lọjà lè méje wọn mẹ amáwójà nàìjíríà ìkọjá rẹ fọlẹ ní o máa ń bẹ ẹnu sí khalifa. إنا جعلناك خليفة إنا جعلناك خليفة Àwọn ìjọka máa kó bẹ́ẹ̀nà náà síbi àpọ̀. Ọjọ́ ìfọ́lẹ́ ni amẹ́kùnmẹ́jú nẹ̀, òun mọ́ fún ojá ní ìdúrà nẹ̀, a máa máa mà ní alùpùpù ní ìlú ọgbọ̀n mẹ́ta lòlù yìí. Àdọ̀kí pí bákàrà gbogbo àti náà sí. Ẹ gbogbo ọjọ́ làkí ní omi kàlífà tàbí tó jáde ìjọ lòlù. Àdọ̀kó jáde kéjì, àdọ̀kó jáde kẹta, gbogbo tó jáde kéje, kàlífà dúdọmọ náà ọjọ́ lẹ́gbẹ̀ẹ́ ló ká

tí ọjọ́ náà fẹ́ ló bá títí ìjọ ọjọ́ jáde ìjọ ọjọ́ ìjọ ọ̀la ọjọ́ àlẹ́ méje rẹ wọlé àrùbí bá nẹ̀ méje òdòkù rẹ̀ náà. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم صلى الله عليه وسلم ìjẹ́ nàbálíkà kọjá do wa káàmà ẹ̀ ń fi dé pa ní ìgbé ìgbélé yẹni wọ́n lè fẹ́ wọ́n sẹ́yìn náà lẹ́bí náà ó tòlù kíta bàmí ẹ̀kọ́mùlẹ́kọ̀ bíjà mẹ́ka títí òun rọ́ tòlù tá dùrọ̀ gún nù sàlùkúrà ni màdúrà mẹ́yìn tìṣe tòlù tá di màdúrà mi gbégbélé màlúù àtẹ́wòrà tọ́mọ ìjìlá tọ́mọ gbẹ̀bùrà tọ́mọ sákàlùkúrà níwá adékọjọ́ sẹ́ni ka mọ̀ọ́dúnmọ̀ rẹ̀ àmà àtàkìwé tabẹ́ẹ̀lì òwòjá kan náà jáde àti ní bíjà mẹ́kẹ́tẹ́ ìdọ̀tà

ya ahalil qur'an ameibo alqur'an alarama enwi kaami begbele kaki wo kaame ti holta blek dulo gula ta ani takullah ani takullah meju kojo allahu akbar ni mẹ́tí pọ̀jọ́ tójú kọjọ́ àlèmá tó pọ̀jọ́ wa. anisẹkula ọjọ tí àkàtà ní kàtí olùdarí mẹ anisẹkula ọjọ àkàtà ní kàtí kìlọ kìlógún mẹ anisẹkula alarama ó ti tura mi burúkà. يا أيها الذين آمنوا إن تتقوا يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا lọaugoaụchala na akụkụ nwateda i yaụaldia aa amedoeha ọjọjọọch ga eji mgbali taki dubetiagide ma dobea ụlea ìdí náà mi bẹ́ẹ̀ kò máa tí ó ní ògùlù mẹ́ máa tí péjú tù mẹ́lì máa tí yàn tù mẹ́lì máa tí mọ ohun kọ̀là tù mẹ́lì àmọ́ ọjọ́ tù mẹ́lẹ̀ yìí máa nì àmọ́ àmẹ́ mẹ́wùú ọjọ́ mí máa nì tù mẹ́lẹ̀ mẹ́tù gbé lọ́jọ́ kọjọ́ ti máa nì ó mẹ́lẹ̀ ìdábẹ́lẹ̀ ń kọjá tẹ̀lé pàmẹ́. ìmọ̀ alrama to te ko kare ni kaje fala ni ya ayyuhal ladina amanu man yattaki laha man yattaki laha yaj'al lahu makhraja kite joha wa ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمري قد جعل الله لكل شيء قدرا Ọjọ́ ajé ní ànítẹ̀kùlá mẹ́tíkọ̀ọ́jọ́, ìntẹ̀tẹ̀kùlá, yẹ̀jálẹ̀kùn kùrùkọ́ọ̀nà. Ọjọ́ fẹ́lẹ́ ni wọ́n mẹ́yẹ̀ tẹ́kìlá,

ju kí ń da kọ̀ bí da ẹjọ́ náà kí ń ká mo ní ògùn ló ń pa wá kí bọ́ọ̀ bùlẹ̀ kí mo ta kí mo má yà gálẹ́ rẹ̀ yàn ó kọjọ́ lọ́mọ ẹni kì í ajó kọjọ́ ń kó kọjọ́ kí lọ́mọ jí láti mo dé pa dẹ́hùn láti kọ́ tákìdá tákìdá tákìdá máa títà àjò títàkà gbàgbé kójọ yìí ìmọ̀ta papọ̀ ọ̀dọ́ ní òun àkóbọ̀ ọ̀dẹ́. Jẹ́ngo kọjọ́ dọ́mọ ó dà máa jójó nẹ̀ máa kìdínàpà mú nẹ̀ kò kọjọ́ dọ́mọ àbí gbé màjí mọ́tòláṣí ara rọ́jọ́ tẹ̀lé bọ́ǹbù tọ́mọ máa ma pa. Kò kọjọ́ dọ́mọ ìjẹun kò kọjọ́ dọ́mọ ọ̀gbọ́dọ̀ mẹ́wọ̀n ti di ṣáká tẹ̀lé. Ọ̀pọ̀ àjálẹ́ ìsọ̀lọ́lá alu kami gbẹlẹ kọjọ do na kí na ma tso kọjọ ma ti ini polisi dọmọ takuma ni nevi takuma nọ ọka ababa la fẹmi àti tẹgbà kàmú nà mọdún dágbọ ọjọ kì dákọjọ nà fẹlẹ ìyá níbi sọlọ lọsọ ẹnu di kọọdì òyà tsọdà má kọọdà òmà gúdàlè àmọjọ dàlà amẹri polisi dọmọ dójà dọmọ nevi dọmọ. ẹ̀hùn náà kò ní ti àjọ yìí ẹ̀hùn ní débi abájọ alimọ́tò ẹ̀ gbogbo abájọ yìí ó lẹ̀ ní ti tó lọ́jọ́ kí tó lè dèjì náà ní àmọ́ àyà ti tó ni ìyá ti tó dámì sójà ìyá ti tó dámì kàyà tọ́nà ìjẹun òde yóò ti ní àmì ìgbé ìgbélé lẹ̀ òun ríyàn abájọ yìí àmì ìgbélé àmọ́ ti ọjọ́ nẹfẹ́ ومن يتق الله يجعل له مخرجا وجد غير جمع تني كوي كده او ترفوا تاكي اتو فو فو تجو تشلو غبوا اما يا ميجي كده قال رما واي وفوجو تشلو غبوا ما تشلو غبوا تاكي فوجو تاكي اتو كده وفوجو يعني ومن يتق الله ẹni dúkìá tó kọjọba ẹwọn já tẹlẹ dáa. yẹlẹ aláwo máa kọrọ já. ìjà fẹ́ràn fídíò ọjọ́ ẹ̀fọ́ ló yẹ jẹ́ alẹ́ wo mọ́sárajà yà mọ́ nà kí á lè dùn fún àtúnṣe rẹ̀ yà mọ́ jẹun. ilé ajẹ́kẹ́ tó kọjọ́ wa ìṣègùn yà jẹ́ èèfò kan àárẹ̀ ní tẹ́tẹ̀ tó láà yẹ jẹ́ alẹ́ wo fòròkànà ìjẹun kẹ̀tọ́ kọjọ́ ọjà mẹ́rin kẹrin dáàlì dáàbì ìlú atẹ́wẹ́ ìkẹ́ máa tọ̀ bàtà súrẹ̀ àmọ́ jẹun kẹtí nìkan nìkan kí ẹ̀wọ̀n akuteju alamẹ̀dẹ akuteju bàbàbà wọn ní wọn wẹ̀ kọ̀ǹfìsì kọ́lẹ̀ bàbàbà ẹ̀rẹ̀ rẹ̀ yẹ mẹ́wọ̀n kẹ̀dé òun yẹn náà ìlànà ìlànà yìí ń tẹ̀sẹ̀ kó láha ha. kí ni bá ti bu ayé ìjà mẹjẹ jókòó ọjọ́ èkó múnẹ̀gẹ̀ wọ́n òkpɔdzɔ kumɛtsi lɛ amewo lé ɖevi ɖe dzili eya lé wo le kumɛtsi ɔdza wo kpa lo mɛ dagba kumɛ ma mɛ kakɔ ɔdzɔ mo do ba mi láyé láyé lọ́la. ẹ̀yẹ òkè òun lẹ́kùn. àdìgbàgbà àdìgbàgbà fún àdìlédè lè sásùnmẹ̀ mà pẹ̀lú ọjọ́ ìdí ọjọ́ máa ń di ẹni mi bá ní wáyé gbẹ̀gbẹ̀ lẹ́kùn lùnú ni. والله من فضل العظيم ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله so ukọlẹ kìdẹ kọjọ do kọjọ tsolo gbogbo ayi hã ìṣẹnu kọlá ka kọjọ kọ ọba ya kìdẹ kàkiri jẹ nkẹ má jẹ lógun lẹni bá. wẹ́ẹ́ ń dẹ́kun rò fẹ́ ìmúlẹ́ni láàyè máa ń fi السماوات وما في الأرض Abọ̀já ti ológun bẹ́ẹ̀ kẹ́jú pé òun ti jọjọ́ yìí. Torúkẹ́ níyà kí ni òpé ọjọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sílẹ̀ kí àtọ̀jẹ́ ọjọ́ jẹ, kí àgbèmí ọjọ́ mọ. Èhé ológun ọjà ti pẹ́ torúkẹ́ ìyàn ó wẹ̀ yìí. Àmọ́ àjẹkẹ̀ má di ológun lẹ́nu, kẹ̀ má gbológun lẹ́kẹ́ tó pọ̀jọ́ ní, kẹ̀ má di ológun lẹ́kẹ́ fọ́nà alájẹjẹ ní, kẹ̀ má gbológun lẹ́kẹ́ fọ́nà àbúrọ̀jẹjẹ ní, kẹ̀ má di ológun lẹ́kẹ́ jẹ́ ká máa dọ́jọ́ kó máa mí máa kuma lule jɔna ma lafiya kuma da tsojo ma kuma ti tɛ yile lafiya nu ìjalo kiri jo ŋu ɛdze ɔlɛ ɔlɛ ni. inna lillahi ma fi samawati wa ma fi al-ardi. ìjọjọ pa ẹnu wọn tí ó dúró ẹ bẹ inna lillahi ma fi samawati wa ma fi al-ardi. ọjọ́ nà gbọ́dá nà jáká màdúdí àlùbẹ́jẹ fàánà yìí. ìwé ẹsẹ̀ má tó kọjọ́ nípa ẹ̀ka làjìlá ọjọ́ tí ló wù iko ije ẹun dúkìrì ju ẹna ti àmì ìbẹ́kù ẹ̀jẹ̀ máa la ti lọ́jọ́ ẹ̀fọ́ ni tún òun ti lógo òpó òun dún ẹ̀sọ́ má jẹ́ tó kòun lẹ̀ ẹ̀wọ́ ẹ̀kù ẹ̀jẹ̀ máa lẹ̀ ọjà rọ ọmọ ẹ̀mẹ̀ ẹ̀jẹ̀ máa yìí ẹ̀jẹ̀ máa yìí ọjà lẹ́nu wà á tó rọ mẹ́lẹ́ àmà jíjẹ́ ọmọlẹ ẹ máa yọ ọjọ nẹfẹ yọ lẹyìn nínú ọjọ nẹfẹ yọ lọ fọdà náà jáká ti fi jáde méjì ìpánẹ òun lẹyìn àmọ ọdún kẹlẹlẹ kọlùkẹn àmì ìdáná ọjọ màjì fọmúlùkẹn àmọ ọkọ ọjọ màjì wọn àbí ìdàn àmọ adó ọjọ màjì fọláyẹ dúrókùm kúfúrókùm ikọ̀ tsúpọ̀jọ mẹ́lá bọ́jọ́ tẹ ìdẹ̀hùn dúgbìyànjọ́ ẹ̀hùn ẹwẹ́ kùmẹ̀tsà kàdúgbò yẹn lé mẹ o nẹ̀lẹ́ tsọjọ́ mẹ dúgbò yẹn ọjọ́ yẹn fẹ́rẹ́ wà rọ mẹ àbí ìdè lẹ́gẹ̀ ọjọ́ ayé àti dẹ́wọ̀n alíjálẹ̀ àti ní àbódú kọjọ́ yẹn fẹ́ yọ màá dùdú tí wọ́n kùmà tó kọjọ́ kùmà kọ́ tó kọjọ́ bá aláti dú kùmà tsàmó nẹ̀ ìtsẹ̀ ń ti mọ́ra yìí àmì ìdè lẹ́ yìí àbódú kàmínà aláti dọ̀ra yẹn máa ọjọ́ aláti ẹ̀ ń kété kùmà kírémì ma ọjọ́ kíjẹ́ kágbà dé ma kọ́ ọjọ́ kíjẹ́ pọ́ kíjẹ́ níbi tí mùsùlùmí ma dé ogún jáde ma di ma kúlẹ̀ àdébí sọlọ sẹ ẹni máa ń fòtí là dúró nà má lè yí wọ́n wọ̀ ṣẹ̀ yìí ẹnẹ dúró ma ń pàtó dọ́kọ̀ọ́ ogún jáde ìkúlẹ̀ ẹ̀wọ̀n èkì akọ́ nà ní òkè má lù gbogbo nàkàlì yẹn nà níbà bẹ̀rẹ̀ tí a ń jẹ́ àṣírìkà àbẹ̀kí àṣẹ bídíà àbẹ̀kí àṣẹ òdì àbẹ̀kí àṣẹ kókòrò àbẹ̀kí àṣẹ àmọ́ léde gbẹ̀ngbẹ̀m lẹ́ ìjẹun pẹ̀lú kí mọ́rẹ̀ ká gbàgbé lẹ́tẹ̀ tí ń tẹ̀jìtẹ́ níbo kẹba ilẹ̀ máa tún náà kó. tẹ̀jìtẹ́ níbo kẹba ìrọ̀ máa dùn àwọn náà nùkẹ́kẹ́rẹ́ àmúgbò sẹ́yìn àtìkù wẹ̀yìn onílùkùn jẹ́ náà. màṣẹ́lẹ̀ lè lélẹ̀ kọjá tiẹ̀ náà kì á ti kọjọ́ fún ìjẹun pẹ̀lú yìí dáadáa yé kiri ẹ̀hún kì á kọ́ wáyé. olólùwìn kò kàdé òun abájẹ òun ayé ìdẹ́ ìpàgbà wa ẹ̀yàn ọdún tó kọ́lọ́ yìí òṣèlú mi kò kàdé òun yà ayé jíjẹun kẹ̀kọ́ àná oní ẹ̀kẹ́ ló pé òkà ló pé òsì mọ̀ṣẹ̀gbàkẹ́ mójìdá oyin dání ẹ̀dọ́ ẹ̀mí ànẹ̀ká gbogbo ẹjọ́ náà àtìgìlì ní kejì àtìgìlì pápá ẹ̀dẹ̀ àpàlà gbòòtò fún àpàlà jẹ pọ̀ ọ́ ẹ̀dẹ̀ ìpele ohun ẹ̀rọ ọjọ́ ti ṣojú ẹ̀dọ̀ pàjẹ́ yìí ìgbésàdé ohun abájọ́ ohun ìṣùpọ̀ ẹ̀ iná ìnàgbójú bí ẹ̀sìn dàgbàdé ẹ̀kọ́ ọjọ́ ẹ̀ yá kẹ́ ọkọ́rú ìṣẹ́ ń ti iná ọ̀làjì dàgbàdé ẹ̀kọ́ ọjọ́ ẹ̀ àgbàdé ẹ̀kọ́ ọjọ́ sẹ́ẹ̀tì ìfẹ́ mi kókè kí akẹrẹ bẹ́ẹ̀ ọjọ́ náà ló ti dẹ́ tẹ̀ ejimomi wọn ìṣẹ́ ń kẹ́jẹ́ náà mẹ̀mẹ́lá abájọ́ yìí kúkú náà náà ìdọ́mọ kọ́ àmọ́ ẹ ní kìjẹ́ ní ọmọ mẹ́lẹ̀ ó pé kò ń kó lẹ̀ ju bọ́ọ̀lù àwọn ìṣe gbó ìgbó wo lẹ́gbọ́ kì mọ́ kàdé lẹ̀ èkì bọ̀ káàlà yá lé tẹ̀tọ́ ní alẹ́ mọ̀ ní. yá lè tẹ̀tọ́ mi àlẹ́ mọ̀. pàdé pàdé àpọn mi pàtíyàn. Bíbá àbọ̀fẹ́rọ̀ yìí rọ̀bì ìwọ̀jà àlẹ́ ní èmi lẹ́yìn mọ̀ sọ̀rọ̀ mi. Àmọ́ ibé kò ti pọ̀jọ́ máa ń pàmò lẹ̀, ó yà láti òru ṣíṣeun kò yára lọ́jọ́ kìtì mú mi nípa ọjọ́ kàáyọ̀ tírọ̀tì yá sí ẹni kò máa kó jálá sílẹ̀ náà tíátà ẹrẹ̀ rẹ̀ tó kìbọ̀ òwò lẹ́kọ̀ọ́ kìbọ̀ kàdé rẹ̀ ẹn kìlú bó wọ̀ èkì bọ̀ yá wọn gbọ́ bẹ́ẹ̀ owó ẹ̀kọ́ ẹ̀kú lẹ̀ wẹ́ ní tu tu tu lẹ́ pẹ̀lú nù lẹ̀ wẹ́ tẹ́tù bàtà ẹrẹ̀ ọjọ́ ẹ̀fọ́lẹ́ ni kìí lẹ́kọ̀ọ́ kìjẹ́ta bọ́nà ọ̀nà àlẹ́ tí àlùjẹ́ náà tó fi bí àtẹ́fẹ́ rẹ̀ dákẹ́ ní kó àbẹ́ máa màmá ní àkúmọ́ mi pa síyàn dalika komi ya alamuna o ni gomi maje kuma ma maje ma ta dolu la tan rafu hai am ya tinu kuma ma ta na lima bima ghafara li rabbi an ko me je ne o ko ki e ki shirka ma don ti mudu ba o yin wa ja'alani min al mukarramin o je ele mo ti a ti pe ma ti mu kure mi na e al jana won ni portfolio ti won da ga mu kure mi na e al jana won ma o mo ji ma do won yin de ama tse ŋko nɛ ma tse nɔ mɛmɛlɛ nɛ taka ma abeka abe kamina lati wo fa ɛma yɛ asira dunia. asira dunia wali ma. a b'o wele la dɛ. láàyè àbúrò nìkú sọ̀rọ̀ nínú bí. ayé fẹlẹ ní ẹni lẹsẹ ní wò lẹ́yìn. alẹ́ náà lajì òun á wá tó ẹ̀ náà lajì ìtòwò báyìí lọ́wọ́ òun dán. ẹni lẹ́ba asira dunuya. sí àtàrà ọdún ajé wọlé àṣírà sí àwọn àtàrà ọjọ́ nàjẹ ẹni tí àtàrà ọdún ajé tí wọ́n àtàrà ọjọ́ nàjẹ yáàlì kàwé alùpùpùrà nùbí ilẹ̀ tí àtàrà ilé ìlè jálì gbárígbárí wọn àkàkiri kí nàrẹ́ ju jálì kúrò àti ètò àkàdé wọn dé. وكان الله غنيا حميدا وكان الله غنيا ọjọ́ ta ná na ọláwìn òpó ọjọ́ idomi ọjọ mọ idọjọ tsanana lẹmi ìyànà ọjọ tsanana ẹtì hamida ama yàtọrọ mẹ gbede wàmí bẹ màtí gbede òǹkì tsọjọ n'ẹfẹ yìí lọ. ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا ولله ما في السماوات ọjọ́ náà lọ́wọ́ náà bọ́dá mẹ́wọ́n ti jẹ́ ojú àlùbí ìdí ṣáká fọmá ìlàbì bàbá ń pa tó já nẹ méje ó já lẹ méje padà ọjọ́ kásìtì òun lẹ́yìn ayàtìlẹ́ yìí òun ọjà yìí hàn yẹlẹ kẹrẹrẹ wú lítà àti ọjọ́ tàbí rìpíìtì òun gẹ̀ tó ló fi lù fáyé yìí hàn yẹlẹ. Naam. Wọ́n ti fa àbílá ìwọ́ sí ilá. Ọjọ́ ti aṣẹ́nẹ̀ èdè ti aṣẹ́nẹ̀ ìjálè àmọ́ ohun tó kà máa dún yóò já nẹ̀ẹ̀lẹ̀ kílẹ̀ àti lẹ́kùn kàkà ayẹlẹ̀ ilẹ̀ yìí òun àkàyà dẹ́yìn ìlẹ̀kìdẹ́ yìí òun máa kàjọ àmì ìbéèlè máa kàjọ máa yìí àjọ dọ́mọ àmì ìgbòjà lè dún olédè ọ́fíìsì dọ́mọ dákùmá ní kéètì má ní kéètì dúk máa ń sà àmà àmúnẹ̀pá mà lè jẹnu àmà ní kéètì á ń sà ọgbọ́ ọjọ́ ọjọ́ náà yìí ọjọ́ kí wáyé ọjọ́ náà kí nàlá sọjọ́ pọ̀ ilẹ̀. يشاء يذهبكم وكان الله على ذلك قديرا سلام يا كابتن láti bẹ̀rẹ̀ àkíní àmì ìgbó dáàmì ẹ̀yìn abájọ yóò máa fàlà dáàmà alukurani kùmẹ̀ máa yìí dáàmà ojú kò ń kọ ìṣẹ́ni olúkà alukurani kọ́ nẹ́bà àmẹ́ kàbùlẹ́kùn wọ́n hukumu máa bẹ̀yìn lẹ́kùn wọ́n kábàrù máa bà á lẹ́kùn alukurani bẹ́ẹ̀ yàtì àmì bẹ́ẹ̀ kùmà lè wúlò mẹ́ yàtì ya ŋu kpe ŋutsi ɖe hɛmɛ si gɛgɛdɛ ame tɛmɛ dɔ lɛ alukura na kɔ lɛ ŋini ɛnɛ kɛ ŋu katsi ma dza kɛlɛ awu alukura ni lɛ ɔkɔ la ba ɛdi yà kete alukura tse mi nɛ bɔ funa tse ŋu ayi lɛ omi aka yi ya ka tse tse tse tse lɛ kɛtsi kɛlɛ tsi tse ŋu kɛtsi ɛmɛ fitsi gɛdze yi wáàdì mà tó yi ìdè yìí ma na mà yi wáàdì ti ɛgba mɛ tó kpɔdzɔ mɛ didi amɛ ŋu fà mɛ okpɔdzɔ ti n'ayi kaka yi mà tó kpɔ mà kà ŋu ɛrɛ ni òun ma kà yi k'aki lia òbi lɛ ayarɔ gbɛgbɛ lɛ tanu k'aki lɛ amɔ bɛ di wofo amu do bi akó fo amu lɛ akpa amu kapa okapa amu lɛ otso amu lɛ okpɔdadza lɛ gbaa ɔ ɔdzɔ wa ɔdi awu anagye. وإذا قيل لو اتق الله أخذته وإذا قيل لو اتق الله أخذته العزة والعزة ذلك حسبه جهنم ولبئس المصير وإذا تولى سعى في الأرض وإذا تولى سعى في الأرض فيهلك الحرب والنسل نعم والله لا يحب الفساد الله لا يحب الفساد وإذا قيل له اتق الله تلك ما تيوا تنكا كيتشو كوجو أهزت الرجال ودعو مجي وما كاون كون تشو كوجو تاكوجو فلن فحسبه جهنم جهنم كوجو يلنكي tẹwọ́là ìmúbìdàgbà wọn lólẹ̀ kújà kújà wọn máa kà wọn ìmúṣogbo wọn lọ sáà tẹlẹ àrùbí ìkó wọn lójà nílẹ̀ ẹnu tí kùmà yìí kan lé wẹ́dọ̀ yà wẹ́dọ̀ yìí á ti alólè wọn alólè mẹ́rin àti òtún rẹ̀. ẹ̀rù wíwíkú àròsẹ̀ wẹ́n. wọ́n yìí wọlé kò lọ́hárì sà láti kó ká kó kó àmúlẹ̀dá alhárì kó dájà nẹ̀kẹ́. ẹni tó wà lé

ẹ̀dọ̀ àmì bóyá lẹ́la ọjọ́ kí ló wá sí òun náà ìjẹ́ tójúrú bì wọ ẹsẹ̀ tó ní ibi dé ẹ̀dọ́ ẹ̀kẹ́ tójúrú ọ̀pá kí á wù yẹ adétúkọ̀ lọ́jọ́ kìtì ó dé rẹ̀ yìí ẹ̀dọ́ mà jẹ́ tójúrú bì àti tẹ̀gbà wọ ẹ̀ pé kàkẹ́ wọn fẹ́ yàn kẹ́mi máa lu gbó má lẹ̀ wọ ó jẹ́ ẹ̀ máa wá lẹ̀ ẹni ẹ̀wọ́ tí wàá lóye máa ìwọ̀n jẹ́ tó láta ọmọ ẹ̀rọ ẹ̀wọ́ ẹ̀ka mẹ́ ṣe abẹ́kùn àtọ̀gẹ̀ta ọjọ́ lẹ̀ ìdẹ̀rùn jẹ́ amma ce ma mo kan iye sha den ce kele no we juba ce me won do pade pata ka oja kai am yuzhirukum ayyuhan na me abune mene dokule yuzhirukum yaun le palu mo me du pe ojibo ne ta ki ki ojibo mu e ojo ta bele mama ta Allah rahmat. Eh, daga suratul maida ko abukɔjɔ tó máa dɔ adumalẹ ama adi wà fani bi sallallahu alaihi wasallam. ẹlẹ́mà àtẹ̀wọ̀n àmà lòrò àyìnbó iná lẹ́rù fúnnú dẹ̀rọ̀ lẹ́sẹ̀ kọ́ mi. àtẹ̀kẹ́lẹ́ tàbí ọ̀gbọ́n ti bẹ́ẹ̀ kí ni yàrá mi àti ilẹ̀ sára máa lọ sí máa jí wọn fani bi sallallahu alaihi wasallam ẹni àwọn ẹlẹ́dẹ̀ẹ́ kò fi sẹ́rì mi ń zálẹ́ kù. قل أنبئكم بشر من ذلكم من لعنه الله وغضب عليه وجعل منه القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأكد أنت واحد سبيل أجل هيك òun ṣe é kí akọlọjú máa pààlà yẹ màá jí wọn àpárí sọlọ láwọn alẹ́ wọ́sẹ̀lọ̀ tó yí di kàdéjì àdúdọ̀ rẹ̀ mẹ́ni gbégbé lẹ̀ ọmọ ètò ọjọ́ lẹ̀ gbégbé lẹ̀ èkéje ètò ọjọ́ lẹ̀ máa bọ́ náà ọ̀jẹ̀ ẹgbẹ́lẹ́ ń tò kúl wẹ muhammad sọlọ láwọn alẹ́ wọ́sẹ̀lọ̀ kà máa kí ni. àwọn ọ̀nàdé oko lè ṣàrẹ́rẹ́ ìlú láàyè kan. láti mẹ́rin ẹni kì í tiẹ̀ nẹ

ìyẹn dẹ̀ ẹ̀kejì ha. wọ́wọ́ bí bá wà lẹ́yìn. àbọ̀ ma bẹ̀tẹ̀ máa wọ́dọ̀ fún mọ́mọ́ mọ̀lẹ́ta kìdúmá tu kábù kìdúmá ṣe ilẹ̀ àwa bẹ̀ká mẹ́ òmùnẹ̀gẹ̀. ọjà àlẹ́mí gbóngbòlù ìkọ́nà yìí kuma kí náà kọjá náà ọjọ́ náà fẹ́ mọ́ kó ìhà ló máa fọ́ gbọ́ọ́lọ́

mmadụ ji ojikwa ehi abụdịta na ịwa ha abụchabibekwume na ma chadị n'ọjọọ ma ọ rara ojigbo mụkwuneleta ma a rara ọjọọ ma ọ rara ojigbo mena ọjọọ ma a rara enweghị ma n'ojigbo ịwa wa kpame ene enwechike agịrị woto ịdụmanya dọ woto ịdụmanya woto bami ne sara rɛ ohun ɔjɔ ka gɛgɛrɛ yio ewu ma ɛnɛ jɛ ne ti ara rɛ amu odibo ewu alɛ ta awa bɛ ka mɛ amu alɛ lɛ ɔjɔ kutu ɔtɛ o ma ni ola ika. ola ika sɛruru makana. ɛsɛni àbí bí kɔjɔ tse mɛ o ti tse lu ayiba sɛruru makana àbí kó kuma la nù nù ɛjɛ lɛ tìlè tsaka ɔjɔ na dɛ ɔjɔ ti wáyé ɔjɔ na kálù nà lílo wà abẹ́nu ansawa ìsẹ̀bi ọjọ́ ìfẹ́lẹ́ ni ń yẹ ṣáá ìjẹun mẹ́mátì yẹn mẹ́wọ́ ọjọ́ ìdọ̀ pàdé bá yìí ní bùkún àyọ̀hánà amóhùnẹ̀ yàwó mẹ́palu pé òdìbò nẹ̀ mẹ́mà fẹ́ yígẹ̀ lóò mẹ́mìtsà fẹ́ yígẹ̀ mẹ́mọ̀tàjì yígẹ̀ mẹ́mẹ̀dà fẹ́ mẹ́mọ̀lẹ́wẹ̀gẹ̀ mẹ́mọ̀tọ̀wọ́ dẹ́hùn sanu jẹ́gẹ̀ ńlá ìlàlá. ọgbọdọ nǹkan tí kí mẹsì máa ké lélẹ lẹyọ tí wáyé amẹ láti bọ mẹjẹnu jí màjẹnu páyé tùmẹlẹ àmọ ọgbọdọ amẹ nǹkan tí ó lì kẹlẹ abẹsẹ mànù páyé ina bẹ yín ina jàké yín ina ẹ àwọn ilé mẹrẹ lọ ẹgbẹ gbọdọ àmọ wẹ lẹkì wẹ náwó lẹwẹ wẹ wẹ wẹ ẹlá kàjẹ mẹdùlẹ la tọ ìdí ne ke wo mẹ́kpalu kó òdìbò nẹ láti mú bẹ́ẹ̀ tiẹ̀ la ké dẹ́kun ti dàbí gbélé lẹ̀ ná àm. Òyà ti di àkọ́rí. Ìyá abẹ́lẹ̀ ti bá yá tó mẹ́nu lójú àná ẹ̀ lẹ́sẹ̀ yìí yá wo mẹ́kpalu kó òyà ti di àkọ́rí nà láti àmà ní gómìnà kó agbójú mẹ́ dábẹ́ kúlù kí káàmẹ́ agbójú àná ìgbé ìkìlì gbogbo yìí ná àm. Ọ̀dà náà lọ́rùn àná àgbà lẹ́sẹ̀ kọ́

ẹ̀wé kàmúlẹ̀ kójà ti abájẹrẹ alẹ́yọ́yọ́yọ́ kàmúlẹ̀ kójà ti abájẹrẹ iṣẹ́ ọkọ̀jọ́ rọ́ọ̀sì ìwé ẹ̀dọ̀malẹ̀ làwọn bá ọjọ́ wa lẹ́yìn mọ́ni. من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا jẹun ojú ní ajé àmì àjẹun dẹun dúrì ọgbọdun taka ṣùgbọjọ òun ilẹ mẹka na yorì ìlú sọwọ abọdúnìà ẹni ẹdún kìtùrọ mọ ojú ní àwọn àtẹnì bí amẹlẹ ìhó kọlọrun kìá sí tótó dún ní òun yàrá kó tótó ní alẹ òun yàrá tótó òun yàrá bíbí tótó òun yàrá tótó òun yàrá yàwó tótó kọ́ ń wáyé. tolo mi ale atina ni nadza bɛ yi olevi du kɛmɛ kuma dze tolo mi akɔ sɛyi daba tso gbotsi kuma dze tolo kuma nɔkɔ awo nya do akuma bidzɔ bidzɔ bidzɔ bidzɔ bidzɔ mana bidzɔ wɔta tɛnara la mamu tafa kɔnzɛ tsɔkɔ ma nɛ ayila ayila la ɔdzɔ tse bu adzɔ ina kɛdɛ ŋu dzata.

ọ̀kàtí kẹnẹdú lè fi mọ̀ ìtàn bá ẹnẹdú ndé fi tsọjọ́ ẹ̀kọ́ ẹ̀bí sáfẹ́ tó ti ní àwọn tí ní alẹ́ sàrẹ́ nà wáyé mẹ́gbó àmì bẹ́ẹ̀fì tó yí màá jí kákùmá lòdì ní à ń bò sáwọn bèbí sálámà àbí kpàjàkàtà kébì náà fi kákùmá lòdì ní à ó sálámà àmì bẹ́ẹ̀kùmá wá jẹ́ ojú tòbí ní à fi jẹ́ ọ̀nà àdúrọ́jọ́ ìdí kí ìdùnnú ayé alẹ́ mi ọkọ̀ tẹ́yìn àrà ẹ̀ máa là lè kákùmá náà kẹlẹ̀ òdúnyà kìdẹ́ ìdí ọ̀yàlà islam ẹni kọjọ́ dùn kìlì ṣaka ìhọ̀ islam òdúnyà tó pàkọjọ́ tó òdúnyà yìí ọkọ àbẹ ọfẹ àbẹ ẹhùn tú àbẹ ẹni kọjọ́ tí ó lè kí má nẹnẹ dúkì nẹ tẹ́mìlẹ̀ mùsùlùmí ìje àmẹ́bí ọjọ́ ìje oníṣẹ́ ọjọ́ ìje òkọ̀láta ìkọlá tó bá ní ọjọ ọjọ́ ìje òkè dawud sàlámù. ale suleman ale sara ɔfɛ kɛmɛ yi ìṣe nɛ ɔfɔ kɛmɛ yi ìṣe nɛ kíkaru nàbà rògbòn awo yọ kɔn dɛ wọlé ayédáde suleman suleman ɔkɔ ohun ti ohun ohun anu ohun ti ti ɔ kòròtà ɛjɛ nà mílì mɛla ɔkɔ góòlù ohun yọ yanni ɔkɔ akébɛ sírɛtì nɛmúlẹ kó tɔ téyìn ni téyìn ni kɔjɔ kɛ alùpàá ìṣèlú yìí ma wàhálà kó bí múlùkẹ́. لا ينبغي رب هب لي لا ينبغي لأحد من بعدي إنك الوهاب يعني ملكا أجل ملكا ni ọfẹ dẹ màá dọ fẹ mẹ ọkọ ẹyẹ ẹjẹ tọmọ fẹ yẹni làyẹ ń bẹ gidi ahadi mi náà hadi kí ọlọfin lẹ ìkwọlifáì ọwọ́ kílẹ̀ wọ́n kwọlifáì ọlọ́ ìgbélẹ̀ níbàdí ló jẹ́ òǹkò sàdéjì suleman gẹ̀ tẹ́mi ní tẹ́mi ní àdéjì àyìnbó jimá sàdéjì suleman lè gbìtìgbìtì àmọ́ ọjọ́ kà àlìjẹ̀nu kà á sí náà ìdáhùn ehe òkè àṣọ ìhò mẹ́dínà àdéjì dàgbà aṣọ àlìjẹ̀nu náà dàkànyà ń dàkànyà ń jáàkì jáàkì gbogbo ìtọ́ ìjẹun lẹ́wọ́ wá níbi ìpàdé ìpàdé ìtàgbé náà ìwú tó yàn lójú pàkọ́ àdébìtọ́ gbogbo ọjà níbi wá dàkà yẹn kẹ́ wá tó láti jẹ mí bẹ́ẹ̀ni wọ́n dúpọ̀ àlè. àyìn wọ́n ti pàjá ká oyin aka mi tàbí ẹni tàbí ọ̀rẹ́ tẹ̀ láwa àná àti méjì mẹ́rin kìdí mi sẹ́pù ọwọ́ àìlẹ̀ àjẹmú kà má jẹ mímì ní ti òun tẹ ọba ògbóhùn jáde ya ọ̀pá yẹn ti má sì ma máa ní suleiman alayhisalaam kọjọ́ tẹ̀lẹ́gà alukóòrì tí a ti ní ọlọ́ọ̀fẹ́ ti tí òun yá tiẹ̀ dẹ̀ òun máa jì sí dúdú fún àwọn wọn ti rẹ̀ alìjẹnu máa ṣe tí ó máa jì yàá máa màmá ti oní rẹ̀ yẹ́nì má sì túnbọ̀ ọjọ́ àbúrò àti òun pété àti láàdìgí ń ma ó dìde lọ́bẹ̀rẹ̀ ìnẹnẹ tí wọ́n ná láàdìgí alẹ́dìgbòmánì jẹ́nu àbúrọ́jọ́ ìjẹ́dájì lẹ́yìn lọ́bẹ̀rẹ̀ ìní dìgbẹ́ jàbúrọ́jọ́ kákẹ́ sanana ẹ̀ńdà jàbúrọ́jọ́ kákẹ́ mú sanana òdúnyẹ òkpàdé ẹ̀họ́jọ́ náà ẹ̀kpàdé òdó ẹ̀ńwẹ́lẹ̀ ananilẹ́kọ̀ọ́ ẹ̀jọ́ náà àbúrọ́jọ́ rẹ̀ ẹ̀kúnyàn ẹ̀dọ̀ kéèké jàmí gbé màtí wọ́n tẹ̀lé mọ́tà nọ́kọ́ wọ́n ní kí fúrísì àmúlẹ̀ mene ka yɛ bɛ kɛ bɛ kido dun no jene ke dun tia mune inda no ko lele tete na un de lele we ko de kama yo ko ya ti inen من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد أما يقول يوم ثم جعلنا له جهنم جهنم يصلاها مذموما ومن أراد الآخرة وسعى لها سعيها أولئك كان سعيهم مشكورا كلا نمت هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا. يا فلاني أنا أدعوك جون لاجو لاجو من آياتي نبا. يلا لا تفقه أبو أجلنا له من نشاء لمن فيها ما نشاء الله فلن وعد ولا يزيد ويدون أما يعني لمن ولكن وجوه أما يعني بقول ثم جعلنا له جهنم أنا في جونا درجة ويدلي يعني بقول لي ديني أجل عليا ثم جعلنا له جهنم جهنم يلوي نعم يصلاها مذموما مدحورا مذموما يبدنا بولا àti àkíní ònẹ òun kidnap àti àkíní ìyàwó òun ti ìyàwó ìyàwó rẹ náà ìyàwó ìyàwó kó amadu rẹ ìyàwó kó ìyàwó ọjọ́ kí wọ́n máa jà wọ́n bá ẹ kó òkú ẹ̀ ní ẹ̀ka ẹ̀ lọ́ọ́. ìmọ̀ fóònù nọmba yẹn ti mú sí kọ̀mpútà wọn ṣáká àkáǹtì tìlẹ̀ ṣáká ẹ̀mú fóònù òun wẹ̀ lọ́kùnrin ní àti ẹ̀rẹ́ báńkì ṣe ọjọ́ nìyí. àkáǹtì nọmba ẹ̀ ẹ̀ fóònù nọmba máa àkáǹtì balance ẹ̀ tó ẹ̀ abẹ́rẹ́ ẹ̀hún kété kẹlẹ́ bàá yẹ ìkúrẹ́ mi bí mi yìí dẹ̀ mọ̀ ló fi kó wọn ń ka wọn ti wẹ̀ ẹ jì bẹ́ẹ̀ nìkan mú dún yahoo yẹ ọ́ yàgbá. ẹ bí kẹ́rù dágbà kó lè kí ẹ dọ́rọ̀ àti náà jẹ báńkì bẹ́ẹ̀ wọ́n á jẹ ó bẹ̀rẹ̀ ẹ̀hún kété kẹ̀ máa dùn ní ìjì bíìn yé dẹ̀ mọ̀ ẹ̀ ọ̀ ẹ̀ ń bẹ̀ gùdìẹ̀ yé dẹ̀ mọ̀ nọ́mbà kìdọ́mọ̀ ẹ̀kọ́ dẹ́rùn ẹ̀kọ́.

tinike mẹsẹ̀ndé kì í tẹ̀lé kọjọ́ tákìlẹ̀ ní àlùkágẹ̀. Náà. Ọ̀la ìjẹta nàgbà yóò ní mẹ̀ṣúkúra. Ìfúnra ní Fílẹ́bà kára tá a yóò fún mẹ̀ṣúkúra. Ìjẹ́ máa kùmà tí ọjọ́ rẹ̀ fẹ́ yín lo. Alu kùmà alu jéjì kùmà tí ọjọ́ ọ̀wọ̀ kùmà tí ọjọ́. Kẹ̀kìtì ìkọ̀lẹ́ ọjọ́ kùmà dàgbọ́n la máa wù wú. Màníkì gbọ́nyá ọ̀la ọjọ́ fẹ́ mẹ̀ṣúkúra. Wọ́n á ti rọ mẹ̀ ọjọ́ tó máa tí àmì kéèké àti lọ́mọ gbèdè ó máa. àti ní òun ti ní kò ó tọ̀lẹ̀ yẹnu wọn nà ó yìí náà. mi dò ha ìwà ìyìnà ìrọ̀bì. kúlù ṣáká mẹ́tọ́ uwe kwete na aziki na awọtọ ya uwe uwe kichọ na aboji awo yete na yawo uwe gẹ ama ẹni awọtọ wa kúrìyàn mi ẹni awo yìí o tẹ ìgbẹ ẹgbà kúrìyàn mi na akọ ìrọbì kàtíákà òun lọjọ ìfẹ náà òun lẹ bá a náà wọn máa ta na ọkọ òrò bí kẹta na máa ọdún wọn. ẹni ìgbéhùn ti ṣọjọ́ náà fẹ́ lóun pọ́n náà yẹn lẹ́tú jíde ní kíkúrẹ́ mẹ́ta tẹ̀lé péjì lẹ́ ní ìtàkùn àmẹ́nabẹ́ yìí kẹ́wọ̀n yìí o ì máa dùn jẹ ì máa dùn mọ́ni idɔ la ye ŋun mimi ina bɛ la ina ne dibama bɛ la ina ne kura de sira ka di ŋun fi. وكان الله سميعا سميعا بصيرا كان الله سميعا ọjọ́ tẹ́lẹ̀ kí a kọ́ ẹ̀hún dú kùmẹ́kàlẹ́ ẹ̀hún ìjì gbọ̀tìrà yàwọn lé ẹ̀hún dú kùmẹ́tìlẹ́ ọjọ́ tí wàá lè yìí nínú. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما وفلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تردوا فإن الله كان بما تعملون خبيرا يا أيها الذين آمنوا وجاء وجعلنا أمامكم دوكتاوجو ọjọ́ tí ŋedzi me gba ni taki bi me te ami be kumedɔgbetsawo le afi me te ami be kumedɔgbetsawo dze na ƒe yelo lɛ toluku me dzi li ɔgbɛdze do ɔdzɔ me lɛ. mɛko ta go kume ta mi be kume ta fɔ kpakpa na. mɛko ta go mɛko ta go dzɔ kpakpa eŋu islam lɛ. mẹ́ta ti islam alùpùpù ẹ̀kúmẹ́ rà rọ́jọ́ kátìtì lẹ̀ mẹ́ta rà rọ́jọ́ kátìtì mẹ́tì kakúmẹ́ ti mùsùlùmí mẹ́wọ́n náà tiẹ̀ bọ̀ gẹ̀ẹ́nù mẹ́tì mùsùlùmí mẹ́wọ́n na tiẹ̀ wọ̀ wù gẹ̀ẹ́nù amáyé mùsùlùmí ẹ̀ ti tí èwo na tágbà fẹ́ sọ̀rọ̀ lákàtúndì wẹ ẹlò nà ètì àti mùsùlùmí àmọ́ àjẹǹkì nà àlìyálò kì á bọ́ kọ́mọ́nì nà kì á bọ́ yẹnu ọjọ́ ẹ̀. ìṣe ìdè ọ̀làjẹ́ ìdè wẹ àrí ìwé yún àmọ́ àjẹlẹ̀ ọ̀sídẹ́ yàdò nà nà ọgbọ́dún náà fààrà lákòókò ẹ̀kẹ́. ìṣe ń sọ̀rọ̀ kí ni ìṣe ọjọ́ ìkìtìrọ̀bùlà alẹ́ mi nà àwọn ẹ̀ gbóyin. ìṣọjẹ igala ọmọ akọjẹ ẹ máa kíni igala jẹjẹjẹ ọmọ igala ọkàtúlẹ ayélujára ọkàtúntọ igala dọmọ ọmọ igala dọmọ jẹ ọmọ adọmọ igala adúgbẹjà ní ẹ kọ ọmọ igala ẹsẹ ọmọ igala ẹsẹ ní dàdí ọmọ mọmìnì àlọjọ lẹfẹ rẹ.

ومن يقول منه إلى إني إله من دون الله فذلك نجزيه جهنم بكيوتا أما أقول كده ẹni dú tàbí ni mo máa nù páyé yàtí nà ọjọ́ ẹ̀ta àwọn òṣèlú láì má ti torí ìjà lówà yìí jẹ́ kàfà lòlù ó kàdé ẹ̀kẹ́jì ẹ̀wọ̀n òkú orúkú mú pẹ̀wọ́ amínà bìrìkìtì wọn jẹ́ nẹ́bí ọlọ́kà áwùkẹ́ kàtẹ́kì mùsùlùmí fọ́nà mẹ́rin ẹ̀wọ̀n òkú ẹ lónìí ẹni ìṣe mùsùlùmí gálà inna lillahi wa inna ilaihi raji'un ẹn kuma dɔ egbunu ɛni eki da ewi nɛfo wa bọ ɛbɔ ewi dɛ gbogbo ma yi nyɛ nɛfɛ òfò àti ọ ɔ awɛ ma tsaka ma tsaka tsi alɛ bɔn gbɔna dzi ayila ogun ogun eke awo ewo rò ní alẹ wẹ ọ kalẹ òkùtẹ kò eke adùn ẹ lè kpolu n'ate wò ná kpaala dẹ yàtẹ bẹ nà wò ti rò kuma níní ní kakọ láti ti mu nfa ìyá wọn náà wọn náà wọn ohun tí a wọn wọn ejò wà ẹ wà ìṣòwò àwọn anábìtì tí ẹ̀hùn tí ẹ̀hùn tẹ̀tọ̀ dùgbò wà yìí tá tẹ̀wọ̀n akíní ni ẹ̀bọ̀ kò ikú ẹ̀ náà gbà ẹ́ gbélégbèlè ó dúpa ẹ̀hùn bẹ́ẹ̀ àmọ́ tó ya ẹ̀hùn bẹ́ẹ̀ tó dábẹ́lẹ̀ ẹ̀hùn kò ì ṣe é bẹ́ẹ̀ òun máa dé ó dúpa yé lẹ̀ ẹ̀ màkíní éjì wà wa idza uyitu bi sayyi'atin fa hayyu bi ahsani minha aw rudduha salama assalamu alaikum assalamu alaikum ẹwọn múnẹgẹ ẹwọn òwú gánà fèlè fọ máa kí ní abia lóyè ọmọ gánà èké ìjọ dúdú ìhẹ ràwọ tọkọ nínú gòkè alẹ yìí mímí nìlú ene kele ite bo kone kele de be kula le ti no imba jo kone ko no blade mo yi wo ton ko mo ka wa ni na bititi su ada ali abele ba gede mena abo ije na ogu ene ene wi lala e ame wo gojo jojo ji kan maleke mena ma gba ne odun ma do uja uja rogu ojú wọn kí lójú wọn mena báwa dọ̀wọ̀ nínú ọwọ́ nígbàdàn dọ̀wọ̀ tánẹ̀dá ibùsùn ní fàyà sọ̀rọ̀ àná ẹgbà ẹ dọ̀wọ̀ lẹ́tánẹ̀dá dọ̀wọ̀ tánẹ̀ dọ̀wọ̀ tánẹ̀ tákìlú kẹ̀ bìlífà mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ mẹ́nà olóbìlẹ́yìn náà ẹgbẹ́ ẹ̀bí ẹ̀bú lápá ẹ̀kọ́ ìṣèwé òyànyàn ilé bí ti ìgbàlà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mẹ́wàá náà kàì wọ́jẹ́ fẹ́rẹ́ ní yá ayéwọlẹ̀ sí náà ámọ̀nì kéèkì yẹn dọ́ tákìlá ẹni fúnmú kẹwàá mí nàbẹ̀lẹ̀ Abe ka ọjọ ẹdzi lọjọ kéde ẹdzi o ẹtsi ẹbọ gẹnu ẹtsi ode gẹnu ẹtsi ẹwọlu gẹnu ẹtsi ẹwọlu gẹnu ẹgbọdọ ewu tẹ kọlẹ elibe lẹ aka ngure baa titi ẹwu dun gbeliki ti fam daka eke ama ayi ma ni ẹgbẹ fẹ ẹdi ẹbi tsẹ fẹ titi ẹwu kodzi ka rẹ ọfọẹ kodzi ìfódàgbà gbòògbò tẹ̀bẹ̀rẹ̀ sáyẹlẹ àbàkí pàtẹ́bì àmọ́ àjẹ́ kàbí a gbòògbò ẹsẹ̀ gbòdàgbò tẹ̀mọ́pọ̀ ẹ̀dùn ṣẹ́ra yàrá ebili ìyàmọ́ àjà gbóhùn májà má tó ebili ni ebili jẹ́ náà ọjà àjẹ pìó àmọ́ àjẹ́ ń yìí náà imeru dan na e e da limi ne kwane akida tino kwane ge we ko mero tige ku ya den kwane ge kwane ge ya den na ba ti me kwa e de na ne kwane me kwa ola un pata ko jere no le yan to won je ni ha mi batali ya onu tike wa ina alaikum la ko je na ma

kunu qawwamina bil qisti be ko ta ko papa be ko na me wa wu ke na'am um, shuhada alillah be ta ni pe me pe jali wa ti ni ọjọ́ enwe kojo ti ni de enwe ko ni jojo ti ni de ile won ame ti ile me kai ile me dali dabi ile me ko be jaun ile me ti wa ji un ta ko je be ni wala wa ala am ta pa ki tu jo la me ke de ta ba tu ni e ma je un le kọjọ́ máa àti ènìyàn kí tún jẹun lẹ́nu ọlọ́pẹ́ rẹ odò gbàmẹ́ tí odò ẹ bọ lélẹ̀ jẹ màá jẹ ní ẹbọ lẹ tákùmọ̀ àwọ̀ ẹ̀dùn fi màá tẹ̀ lábẹ́rẹ̀ yálẹ̀ hmm. ọ̀dẹ̀ dábàá ti tí odò ńlá mẹ́wọ́n ẹlẹ́dẹ̀ ẹ kí jẹ nù mọ́yánẹ̀gẹ̀ dábàá ti tí odò àmà tẹ̀ báyìí ìdẹ́ ẹbí jẹ ń kọjọ́ máa jẹ kóhùn náà dábàá ti tí àmì ìwẹ̀ onímọ̀ àwọn ìdẹ́ ẹbí jẹ́ ń jẹun kọjọ́ má jẹ́ fún òun náà. èyí yẹ kó nù ọ ní ìyá. jíjẹun mẹ́fì jáde lẹ ọjọ́ pàpà mẹ́fọ̀ pàpà mẹ́fọ̀ lẹ́jà mẹ́fì tí ó pọ̀ gẹ̀jẹ̀ kàlẹ́ kí adẹ́nẹ́kà jẹ́nà bàtà àbẹ́ kí adẹ́nẹ́kà jẹ́nana màbí náà ọ̀nà kí á lè fi jẹ pé mọ́ ọ dẹ́ẹ̀lì á lè má pé jẹ pé mọ́ ọ ní ọ̀rọ̀ọ̀sì ti àṣàbí lọ́jọ́ ìjì ìwé ọ̀dọ́jọ́ àdéhùn ẹ̀yà fẹ́lẹ́ ni yíyẹ mẹmọ ọgbẹ tí ọjọ ìgbàdé ń náà abẹ́rẹ́ bàtà ìdí mẹbí àtẹjúmọ́ mi ọ̀bàtà ọlẹ́ mẹmọ ọgbẹ tí ìgbàdé ń alìkùnmánà ọgbẹ tí ọlá ẹ̀rọ ìdíkó ẹ̀hún kìlú gbọ́ ọ̀lẹ́ ọjọ́ nẹ̀fẹ́ yóò lo oríṣi ọjọ́ àti ìjà muhammad sallallahu alayhi wa sallam máa gánà máa ìlíà ó kàkà máa dúpọ̀ kẹmọ bẹ dùn náà ẹmẹ nẹ dùn nẹ dùn kẹfọ ìjọ ti di abẹlẹ yìí dẹ ẹn kìlógbó ọjọ nìdó ká títí tó yìí ẹn kìlógbó sílẹ alẹ sọlọ láwọn ẹsọlọ ẹn kìlógbó àdúrà déjì ẹn kìlógbó ìjáde ẹn kìlógbó ọpàpọ̀ ìkà ìyẹn kúnú pẹ̀lú yẹn àwọn kọ̀ọ̀kìrà náà ń. ọlọ́run àwọn làbí ìlà. ọjọ́ òun nà mẹ́lẹ́ tàmẹ́lẹ̀ ìjẹ́ ọjọ́ ni màmá ẹ̀ tu ẹ̀ lè títí ọmọ ẹ̀ ọjọ́ nà ọmọ ẹ̀ tẹ̀ lè títí màmá ẹ̀ ọjọ́ ni màmá ẹ̀ tẹ̀ lè lábẹ́lẹ̀ ọjọ́ yìí ọjọ́ òun ẹ̀ pọ̀ na am. Bẹ̀lẹ̀ ẹ̀ lè fi àpò sílẹ̀ tọ̀fẹ́ Àwọn ẹ̀rì ìdúkọjọ́ àǹtá àdìlù tó dúkú mẹ́wé kọ̀ pàpà ńlá um, e, àmì. wọ́n yẹ ẹ̀ẹ́dẹ́ ẹ̀jẹ̀ òkùnmẹ̀ ti fẹ́ lókùnmẹ̀ ọ̀bẹ̀ já rọ́ẹ̀dà ìjánidẹ̀ dákùnmẹ̀ mú rọ́ẹ̀dà tó fẹ́ kà fún ẹ lẹ́tí àyíkú. alárama jìnnà mi bẹ́ màá gbójì òtógbó ga mọ́tà jẹ́ ẹ̀rọ máa lé ẹ̀ máa jáde àkẹ́rẹ́

eneki adọ dị na nwa dago otu kwụkọ atatara ìgbanyí jọ kí adágo mẹ́ka kí arọ̀ lémi kọ́ni ní ẹnẹ́ hà ẹ̀ ṣe bí ẹnu oṣooṣù lábẹ́ òjé mi lábẹ́ ẹnu òjé mi lẹ́hùn kọ́lé gbọ̀n mẹ́ tóní òun dẹ́hùn yẹlẹ́ bẹ̀ kí àmọ́ mọ̀mọ́. àti kẹgbẹ́ lẹ ní ọmọ ìgbà òjá lọ gbé mi tí àti àti ká ìgbẹ́ ní afẹ́ ya lu tí ọmọ yìí content of course máa ń mọ́mọ́ rẹ̀ ikú dágo jálẹ̀ abẹ́ máa lù jì lójú ẹni àyà ẹ mọ́nà ara àwọn gbàyè àjẹ tí dúró sí náà jẹun. ọ̀yẹ́ bọ́lá ni wọ́n yín tẹ̀lé o bí jẹun kùmẹ̀ níjà ló rọ ẹ̀dà kùmẹ̀ ráńtà ẹ̀hún kùmẹ̀ má gbọ́ nà má lé wọ́lá tẹ́pọ̀ kò má lé tẹ̀lé kàbí ìlú. wọ́lá tẹ́pọ̀ kò má lé tẹ̀lé kàbí ìlú ìnà sẹ́mà wẹ̀lì bọ́fọ̀rọ̀ ìnà sẹ́mà wẹ̀lì أولئك كان عنه مسؤولا wala tẹsẹ fuma ale tẹlɛ kabi ilimu ɛki dago jɛun kɛmɛ numa ŋu ɛ kɛmɛ numa ŋu tsɔlɛ ni ɛki tikaraba ni ɛki tsiriki ma ni tó dẹ̀ ŋuta yɛ de ti ti dɛ yi ti ti dɛ yi gbɔdɔ ŋuti kpɔ ɛn kɛmɛ la gbɔ eju kida ikwena ucheli anka madlin naam kullu la ikaka naanu masula eto eke du uke dijana won le mi ba chaka o mala ni loju ojo na inile ha ejali bibele na gbata ejali oya bere ni me ma chu kojo won yin telugo ise n pe ọgbẹjẹun lẹmẹ kọ ọgbẹjẹun lẹmẹ egodi kọ ẹjẹma egodi kọ torí jẹun kẹta yàá nójẹ lẹta má fi ń èjì ṣe ẹkí ìjáde pàìlọ́nù ẹkí àkọ́ kò jáde ìjáde ń fẹmọ ọgbẹjẹun yìí tákẹ́ kọ̀ ẹ́ nìyí orílẹ̀-èdè bá ẹ̀hẹ́ mọ́ lọ́jọ́ kọ́ mọ́ ẹkí àkúrọ̀ ìdààmú náà. Um, فإن الله كان بما تعملون خبيرا. يا أيها الذين آمنوا من يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله رسله والكتاب والكتاب الذي أنزل منه ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. أما فمن يؤتي العباد

ẹnu jẹ tọ́la gidẹ yìí dúró alẹ́ lè yí máa ti máa ní ẹlẹ́wọ́nyẹ́ ń wẹ kọ́ méje kíjẹkí jàdá kọ́ ẹ̀ ó jẹ́ àyẹ̀kí lẹ́wọ̀n àwọn afàmẹ́ ni àlè yí máa nìyẹn bí ìlú ọ̀yẹ́ ń kù yí máa ní bá àìjẹ́ náà ń fẹ́ ṣe kí adé máa ní ẹ̀kọ́ bá ọjọ́ kí ẹ̀hún lẹ́lọ́ la wà kí àìjẹ́ náà ń fẹ́ ṣe kí ayé máa ní ẹ̀kọ́ lọ ọjọ́ kí jẹ̀ka lẹ́ tọ́lá nípa láàkí ní ẹ̀yìn máa ní nẹ́mẹ́rin ẹ̀yà kí ní.

الفائدة يأتي والكتاب الذي أنزل على رسوله iṣẹ́ náà ń kí máa ní àṣẹ iṣẹ́ ń kí máa ní ẹ̀ẹ́nì kẹnu fáyà fẹ́ẹ́ bá iṣẹ́ náà àkọjọ́ kàyà òmìnira kí ní ẹ̀la aṣèkàrà nínú ẹ̀lmọ́ mi nínà. ànáwó aṣèkàrà nínú ẹ̀lmọ́ mi nínà àrùnkùnfẹ́wọ́ àánú àlọ́ òun ni àdínàlẹ́wò ìjẹ́ nínú àkàkọ́. يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوصى بما ومن أوصى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. Ọjọ́ fẹ́lẹ́ ni òun ọ̀rá yẹ là. Lákọ̀ọ́jọ́ ni fẹ́lẹ́ ni wẹ́ mọ́ra yẹ ni tàóhùn. Lẹ́nu tàóhùn kóhùn là fún ọ̀rọ̀ mẹ́wẹ̀. Ìnàlá ṣẹlẹ̀ ní àlùmọ́mìnira àwọn fúnjọ. Ọjọ́ ni òun ọ̀rá yẹ ni mọ́mìnira ẹ̀wìn ìlànà yín bẹ̀. ọkọ ẹ̀kẹ́ ní ọjọ́ owó là ẹ̀wìn ìlànà yín bẹ̀. bí a nàlẹ́hùn. bí a nàlẹ́hùn òrì jẹ́ nà. ìkó ẹ̀kẹ́ nẹ́ ọ̀rá yìí ẹ̀kẹ́ nẹ́ gbọ́dọ̀ ohun dúró ẹ̀kẹ́ nẹ́ ẹni òun là ẹ̀wìn àtúrọ̀ mẹ́ bí a nàlẹ́hùn òrì jẹ́ nà àlùjẹ́ nà àtúrọ̀ mẹ́ ọ̀rẹ́ wọ́n mọ̀ sí ta. Yorùbá ti lò nà fi tẹ̀bí lè la. Àti àtúrúkà ní ọjọ́ kíkọ́ wá ọ̀dẹ̀ tí wọ́n náà. fẹ́ẹ́kótóló làwọn èèyàn kò dé. ilé àwọn làwọn ló súnmọ́ la ìlú kalẹ̀ fọyẹ́kọ̀tòló là máa jà gbé ìlú fọyẹ́kùtẹ̀ló là máa nùgbọ́ máa pa máa àmọ́ nùgbà pa mọ́ ìdílé rẹ̀ náà. wọ́n dẹ̀ náà lẹ́yìn. àlùkò jẹ kọ́ọ̀tù ọdẹ àtọ́ra náà. wọlé èyí. ọjọ́ ẹ̀fọ́ jẹ kọ́ọ̀tù ọdẹ èyí la náà. wọlé kúrò áá. láti wọn ní original kọ́ọ̀tù ìlú ìkúra ní ìbẹ̀rẹ̀ kagba ẹ̀gẹ̀ náà. wọlé náà ó bá ní àǹtí iná lọ. àtẹ̀tẹ̀rẹ̀ kì á ti abẹ́rẹ́ kì á ti abẹ́rẹ́ dábọ́jọ́ dá. ìdánmọ̀ sí àdábẹ́lẹ́. ẹsẹ̀ rẹ̀ ṣerú bèbè yẹ ikú mọ̀lẹ́bí báyà tún mẹtsẹ dàbò kpa dé kìlẹ̀ kùmẹ̀nyà kpọ̀jọ yìí kùmẹ̀nyà dza kpọ̀jọ kìlẹ̀ kọjá dọ̀ mẹ̀mẹ̀ mẹtsẹ dàbò ẹ̀rọ mẹtí kọ́ alihamudulila naam. wàlá ìdẹ̀kú wàlú kọ́wó nìyà òye. ilé o ti lé lé lè fún ẹ wá di o ní àwọn má ti يا أيها الذين آمنوا والكتاب الذي أنزل منه ومن يكفر بالله ومن يكفر بالله láti jìbìrì lè ná lábọjọ́ tẹ̀ yóò ta. wọ́n mẹ́lá ìgbẹ́ bíi. ìgbà bàtìmọ̀lá ẹ̀kí ọjọ́ tẹ̀ bẹ̀ kí òun ta ọ̀gbọ́tò bí i ìlàbà oníṣẹ́ ọjọ́ tẹ́ ìlàbà oníṣọ́jọ́ tẹ́ èhùn ta àámú ìlàbà ọjọ́ títàlá ọjọ́ là ìlàbà ìjẹ́ àkúrò mẹ́tọ́mọ tájẹ́ ìgbọ́lọ́ ọ̀yàn láti máa nu ọjọ́ là ń. Ọ̀ọ́dẹ bọ̀lá bọ̀lá láǹbẹ̀ yìí náà. Ẹnilẹ́bà, ọ̀kadì

إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ارتادوا كفرا لم يكن الله ليغفر لهم لم يكن الله ليغفر لهم ولا ليهديهم sabila. onye lẹ́dínà àmàlù, ọjọ́ fẹ́rẹ́ dàbí gbé kọjọ́ tìlẹ̀ ó ma. Lọ́gbàtà ká ló bí àyà kìdẹ́ yìí. Àbá Mùsùlùmí jẹ́ ń kọjọ́ ilé jẹ́ gẹ̀múdì Mùsùlùmí. Tí wọ́n jọ kàwá àti ní dúmú alẹ́lì yìí máa ní àyẹ́lẹ́. Bí ayọ́ lẹ́dínà àmàlù, àmàlù kó wọ́n security. security. Security dịka awa ha ekini ọkatua gide echa awa igala na alachi iche ŋu ke eche na igala ọma igala egbatu ene ka wọ mewu kele wu edzedze kiko ya fẹ ti lẹ màtí ma na fa ẹ fa wọn ju ẹ ko ka ama òun kò wá lówó ìwé òun ẹ̀ la lé ojú bá mọ̀lẹ́kà òun abẹ́kù ẹ̀ káwọn wọ́n kéde ní òun ṣe kó wọn ṣe òun ṣe jẹ́ kó wọn lásánnáwó ẹ̀ lọ́mú dàdọ́ kó wọn kó wọn ayọ̀ jẹ́ kó wọn lájẹ́wọ́ ẹ̀ dẹ́kọ̀ ẹ̀ Eba. ń kì í má dìtẹ̀ kó kì í má ní ẹ̀rẹ́ ń tọ̀ má ti òun ṣe ní ìṣù ọ̀mà kí ẹ gbà mẹ́ka kọ̀ láka ní ọjọ́ ká ó ṣe

màtíníkà gbókò ndó ndó ló lómìnir ìjẹ ti gánà pé àti gbókò ndó ló lómìnir kò ní dẹ ìjẹ wà màkẹ́ dákẹ́ màtí báyìí lábọ́ yín èkó ndínyìní màtíkà mẹni nàjẹ màtíkà gbó ẹjẹ lọ lẹ gbẹlẹ òpó yọ kéde ẹdọ kò ìkíjẹ ẹdọ ìbítì yéjú ẹnu gbóhùn ní ìgbégbé lẹ ìgbé ẹ tolibiti gbóhùn ẹdẹ múnà ọ̀nà táwọn ìtajà mẹ́rin amájẹun pẹ̀lú múdùwà kí náà àtìkọ́ ẹ̀ àti ihe wà sákẹ́ ẹ̀ mà ẹ̀jẹ̀ dé òwúṣẹ́ pọ̀ rẹ̀ dì mẹ́. òun dẹ̀ ọdún ẹ̀fọ́ lẹ́nu yá ayọ̀ lẹ́jìn náà àmọ̀ iná lẹ́jìn náà àmọ̀ àbí pé kùmà ẹ̀ máa yìí mẹ́ lápá ti sẹ̀kú kì í mà ní ma lẹ́nu. màdé ọ̀wé ṣe màdé àlùjẹ́ ṣe màdé àwọn ọdún ẹ̀ ṣe islam lẹ́ túmọ̀ sábà rẹ̀

itɛrɛ yɛ mi itɛrɛ bɛ kɔn afi fa lɛ wɔn na bi ta bi ata nfa yɛ wɔn ato katiti itɛrɛ bɛ kɔn ado ritɔ la lɛ wɔn na gbɛlɛ ya ata nfa yɛ wɔn ato katiti itɛrɛ bɛ kɔn na tsi alijɛnu lɛ wɔn na tsɔ ɛɛ jenu makiti na yɛ kama awo ka dɔ mɛ dɔ ɛɛ wɔlɔ ɔ ɔturale kuɛ debi o kete wọn jẹ ẹfọlẹ ni ẹjẹ mu aka fi mọlì dìje ẹjẹ òdodo ọjọ yẹlẹ tí ó yìí máa nìyẹn ìdí sẹkúrú tí máa nìlẹ kákàtà yàrá tó bá ìmẹrẹ ló tiyan ìdẹgba bàtà lẹnu èyí tí káká ẹsẹ ẹsọ ọ̀nà ọ̀hún lẹ́nu léhùn wúbi ọ̀nà kọ̀hún lẹ́nu òun kọ̀hún dàbí ìtúbà jẹun rẹ̀

lọ́jọ́ náà àlẹ́ àhà. فإن جهنم na بالكافرين. láti جهنم ohun tí ń wé kí á lè dà káàmì bẹ́ẹ̀ fún àjàmà kábìrì ọjọ́ kejì wá sí òmà ní ilẹ̀ lẹ́dínà àmọ̀nù àbẹ́kọ̀ọ́jọ́ ti lè má pa ẹ̀ máa nìyẹn gbọ́nyìn máa nìyẹn kéwù tó máa kẹ́kọ̀ọ́ nù ọjọ́ tó dà tó lẹ́la lè wúlò akọ́jọ́ tí ó má ìlẹ̀ ayé tó nù

tani abe ba mu na je je ja du to nda je ne bo tu je omo ti te un to wa bi islam ya mi ni ya du do mu to ya ji mu àwọn yan yan le la ti no ti be ba woli je ama ya je me de to mo munafiki original de ani munafiki bo chaka le to kele ji de ma ji wọ́n jẹ́ fúlẹ́ ní bashir munafiki na ibùsọ̀ àwọn dena baduka ya ojo ya jire bushara ya mu gobiri ojo ma buke ama do bushara e peunde na bale de po na gojo ka mai aja de yo ene ile ene ki afa de bàbá wọn mama wọn taki wọn na ene aka wọn ene ooo ene ẹni ẹ le ojile dɛ yi tɔ ami munafik mɛni ma wɔlɔ ojile o ojile ŋu dɛ naam. bi analewu ma aza bana alila. ɔtɔlɔ ní ami munafik mɛ wɔlɔ ojile aza be alimu mɛ wɔlɔ mɛ wɔlɔ ojile aza be kia wɔ ya tó bɛ edzo gbogbo mu dagu tɛ ɛbɛ wọn rɔ ɔdzo bɛ mɛ wɔlɔ ojile aza ba ŋu na tó abutsa bɛ lɛ الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا الذين يتخذون الكافرين أولياء وجميع بيت ماما ما تبرتين لالما

kí náà gbọ́ èmi ní kìdẹ́ yìí jẹ́ ká dèrè lua ulé ulé yà tẹ̀lẹ̀ nyàrá yà ládùá àmọ́ àjẹ́ nkẹlẹ́ àgbà wọn kìnnìmọ̀ gbẹ́lẹ̀ ti kòlódò láhà kábílà hasana ìjẹ́ nkìnnì jẹ́ tó dùá yẹ lọ́dún tó jì òǹkà àmọ́ àkábìrì jẹ́kù yà kù ń yà dùá ojú mú yà lítọ̀ gàní alẹ́ dínà ẹ̀tẹ́ ti dúnà kábìrì náà àwọn ìyá mi ń dún lọ́wọ́ jẹ́ fẹ́ lókà kí ní. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní àìmúdẹ́gùn kò ní àìsá. ojú máa máa tẹ̀lé ogun máa lẹ tákùmọ̀ náà tábìlì kan mọ́la ó já mọ́ máa yẹ máa mùsùlùmí. ìnàlẹ̀ ìbẹ̀bẹ̀lẹ̀ láàyè jẹ́mi ya. àgbàlá kí náà gbọ́dọ̀ tó máa jáká ti gbọ́jọ́ ìfojì kì í ṣẹ́kù ẹ́ tẹ̀lé ojú máa tẹ̀lé fún gbọ́jọ́ náà ìfẹ́ وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غير حتى يخوضوا في حديث غير إنكم إذا مثلهم إن الله جامع المنافقين المنافقين والكافرين في جهنم جميعا ọjọ́ ọjà ìkìlẹ̀ yìí wọn náà pa nàná àti lọ́ọ̀kà tó dé òun náà náà gbálẹ̀ ipò alájọmẹ́ akótìyàn abáyé akótìyàn abẹ́ alẹ́kìtẹ́ ọ̀kà tó ń lẹ́pa ní náà tó tó máa tó السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ Thank you.